adúpẹ́ lọ́dọ̀ náà ọlọ́ba tí yọ lẹ́tọ̀ sí ọpẹ́ akọ̀rọ̀ ìkẹ́ àti ìfẹ́ àdúgbò Muhammad kí ọlọ́ba kí ọkẹ́ kí ó gé àti àwọn ọlọ́lẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo yóò wá ìrọ̀ Islam tó ti jọ́ gbélé ìfẹ́lẹ́jájọ nínú wọn. òun sábà lọ táà ń dé òfin rẹ̀ lọ òun náà gbé lọ́ba àlejò alákòóso pé àrùn rà náà. ṣe àánú lọ́dí àyà kejì ní sọ́wọ́tò fàtà lánàá ṣe àyẹ̀wò wípé pàtàkì ọba àlejò ọlájẹ́ aláàánú yìí ó fi ẹ̀kọ́ tó ń lágbára omi kọ́ wa lórí pípa wa náà ká máa ṣe àánú àwọn ẹ̀dá kódà pé mórí dágbà pẹ̀lú sọ́wọ́n àdìsá lẹ́nu sọ́wọ́n àlejòlá pété ìkọ̀kan ní bá fẹ́ bá dágbà kọjá kí ọ̀bẹ rẹ̀ ó ti mú dáadáa kó sì jẹ ẹran yẹn kọ́rọ́ ẹ̀sìn lélẹ̀ dáadáa bí nǹkan bí náà ti ṣe kó tó di pé yóò lò. kọ́mọ̀ jẹ́ pé tọ́ba ló ń dúró ọwọ́ rẹ̀ àti nínú tọ́ba nù gan yóò tiẹ̀ ti fẹ́ẹ̀ pására gan kò sí ìmú kò sí ìrẹ́bí kankan lára rẹ̀ kò téèyàn bá ṣe bẹ́ẹ̀ sẹ́nu bá fi di pé ó ń kú lọ àbí adìẹ ló ti ń kú lọ kó tó wájú bọ́ọ̀sẹ̀ tó wá ń tún ọ̀bẹ pọ́n ó ti di fáwọn. sọ̀rọ̀ kọ́lọ́kọ́ sàlùwà nínú ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìyẹn jẹ́ agbárin ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì ní ogún. so ìyẹn jẹ́ agbárin ẹlẹ́ẹ̀kẹ́ jìdínlógún ẹlẹ́ẹ̀kọ́ kàdínlógún tá a jọ yẹ̀wò lánàá òun náà ní pé aṣọ ìgbẹ́ ọlọ́run gbé aláàánú fún gbogbo àwọn ẹ̀dá àánú rẹ̀ kárí láyé ṣùgbọ́n àwọn ọmọ ilé òdòdó nìkan ni ó ṣe àánú wọn láì kìyàmà ìyẹn ọ̀rọ̀ àtàkù dídákọ́dá iná ìpínkọ́jẹ́ ìdíyà jẹ fún ẹ̀ńtọ́ bá ti tètè sí ọlọ́run kọ̀tàkùrà rárá ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ sí àánú ọlọ́run sí àánú rẹ̀ fún láì kìyàmà ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run fún ọ̀wá yóò fi yàrá jẹ láyé. òbí àwà nínú ìgbẹ́ ọ̀la àti ọlọ́run láàmú. ní òní a bọ̀ sí agbọ́nni ogún tá a fi àkọlé rẹ̀ pé àgbẹ̀ oríṣiríṣi àánú ọlọ́run ọlọ́run fi ṣe ìyẹn irú ẹni bẹ́ẹ̀ náà kó náà ti káàkiri tó kò lójú ọ̀nà ti Islam. àwọn onímọ̀ sàlàyé nípa àwọn kọ̀wárì àwọn principles táàfin mọ orúkọ ọlọ́run àti táàfin mọ ìtumọ̀ tí ń tọ́ka sí nínú tí wọ́n sọ náà ní wípé tó kọ ọlọ́run ọba àdégbè ọlá tọ́ba ti wá pẹ̀lú gbóòrè lẹ́nu Qur'an àbí òrè lẹ́nu àti ìsọfẹsẹ̀rẹ̀ torí ìmọ̀ kọ̀ọ̀kan ní orúkọ ọlọ́run ọba àdìgbọ́lá nínú ìmọ̀ kọ̀ọ̀kan ni ntọ́ba ti bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ nígbàgbọ́ sí àyàfi tọ́ba yẹ kó òrè lẹ ọwọ́ àti ìtura ọlọ́run ní Qur'an àbí òrè lẹ bẹ́ẹ̀ nínú ìsọfẹsẹ̀rẹ̀ lẹ́nu súnà anábì wa sallallahu alaihi wasallam tọ́ba jẹ́ kó ọlọ́run tí ọwọ́ àgbà á di ẹ̀ tó ṣe pé fíìlì rẹ̀ èyí ti yọ wá bó ṣe ní subject náà ló ní object bó ṣe ní fáìlì náà ní mọ̀ olóbìnrin ajẹ́pẹ́ nǹkan mẹ́ta ló kó alákọ̀ọ́kọ́ ní pé ẹ̀ẹ́kọ́ fi ní ẹ̀kọ́ náà nígbà ẹlẹ́ẹ̀kejì ìròyìn tí ń bẹ fún òṣòro kankan tí ò ní ìròyìn tiẹ̀ nù tí ìròyìn wọn ti yàtọ̀ síra wọn nínú wọn arahman ló yàtọ̀ sí alifọ̀há alifọ̀há ló yàtọ̀ sí alifọ̀hó so ìyẹn ni pé ọlọ́ọ̀rọ̀ aláàánú ọlọ́ọ̀rọ̀ àti ní agbára lórí gbogbo ẹ̀dá ọlọ́ọ̀rọ̀ àti máa ń ṣe àwọn ìdúgbò fẹ́dà so gbogbo wọn yẹn ló ní ìtàgbé ìròyìn nínú attributes tọ́ẹ̀fọ̀n attributes yìí ìtì à ń tọ́ka sí agbọ́dọ̀ nígbàgbọ́ sí nǹkan ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ìní pé sọ́nà ọba àdìjọlá tó ti charge responsibility ẹ̀ pẹ̀lú attribute yẹn agbọ́dọ̀ nígbàgbọ́ sí pé sọ́nà ọba ń ṣe iná lórí nìyẹn títúmọ̀ sí pé agbọ́dọ̀ sí ìdìbàbọ̀ ìṣèlú ìdìbàbọ̀ sífà ìdìbàbọ̀ mọ̀tàbọ̀yà ìṣèlú so ó kọ́ àtẹ̀wé tó ń tọ́ka sí àti tí ń bí nípa iṣẹ́ agbọ́dọ̀ pèrè fún ọlọ́run láti fi ìkọ́lọ́bà àbújú oní àní gbọ́dọ̀ àṣìṣẹ́lẹ̀ ọlọ́run bá jẹ́ olùgbọ́ràn ó túmọ̀ sí pé ìròyìn sífàtù sáwọn ìgbọ́dọ̀ tẹ̀lọ́ ó sì tún túmọ̀ sí pé gbogbo ogun lọ́lọ́run ń lọ àṣìṣe mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn torí pé ọlọ́ọ̀ba ọsọ fún wa nínú Quran suratu Shura ayà kọkànlá ọlọ́ọ̀ni lè ṣàkàmì ìdílé yìí ṣe ńwá wá sẹ́mi ìrọ̀lùbọ̀sí kò sí tó ṣe déédéé ọlọ́run ọlọ́ọ̀ba ni olùgbọ́ràn olùrìnà ó tún wà pé nínú ó kọ rẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ̀mí ṣùgbọ́n ẹ̀rọ gbàgbé o ibi máa ń di tẹ́símíà ààyè tọ́lọ́wọ́ bá ti sọ ó fúnra rẹ̀ lágbàá inú ibi tí ọba ti máa sọ owó kan àtọ̀rọ̀ owó kan fọlọ́run bẹ̀rù fọlá máa zá owó kàzá àlọ́ òwú bàbá nígbà tí wọ́n sẹ́yìn ọ̀rọ̀ àwọn ọlọ́run náà bá wọn sẹ́yìn ọba àtọ̀rọ̀ pé ọlọ́run ní kò sí ọwọ́ àlọ́ fọlọ́run bẹ̀rù ara rẹ̀ kèsì fọlọ́run fẹ́ dá àpò ara rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀ ń sọ ìṣe rẹ̀ ní response lórí ìṣe àwọn èèyàn so láàyè ìdílé ìṣẹ̀ tàbí ìṣe yìí wà wúwọ́ sẹ́mi olùdọ̀sí olùdí àìkọlà àmì ọlọ́ọ̀bá sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn ọkọ rẹ̀ ti ń jẹ́ nìyẹn ó ìjọkan láàyè ní ìgbé kúlídé olùwà àwọn ilé olùrà mẹ́rin àyànnà tẹ́tẹ́kù fàlà olè àsùnà olè kọ́sùnà ọlọ́ọ̀bá ní ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó dúró gbogbo ìròyìn àsẹ̀mí owó àsẹ̀mí àfi ìlẹ̀kọ́lọ̀ bẹ́ẹ̀ ni làǹdọ̀sí nínú sóràtù mùjádàlà ńgbà tó lọ bá ń sọ̀rọ̀ pa obìnrin tí ọkọ rẹ̀ fi ẹ̀yìn rẹ̀ jọ ìyá rẹ̀ tó tó bá fi lè gbọ́ nígbà tó ń yà ìyá rẹ̀ ọlọ́ ẹ̀kọ́ lẹ́nu ọwọ́ lọ bí ìdájọ́ ìlọ́lá nígbà sọ̀rọ̀ bá àyè sọ́nà ọlọ́pàá wa sọ yìí pé kọ́ni sẹ́mi aláwọ̀ kọ́wọ́lá lẹ́tì ìtùjá nípa fi ń sáwọ́kì á wà tẹ́sítẹ́kì ìlànà ìwà aláwọ̀ yẹ inna Allaha sami'un basir ọlọ́run ní dájúdájú òun ọlọ́run òun ti gbọ́ ọ̀rọ̀ obìnrin tí ń bá ọ jiyàn nípa àlámọ̀ yìí ìdájọ́ ìtọ́sẹ̀lẹ̀ láàrin wọn àtọ́kọ̀ ẹ̀ ọlọ́run bá lè fẹ́lá tó ọ̀rẹ́ àrífù ó sì ń gbọ́ tí wọ́n ń sọ ní ilé ànábì wọn sallallahu alaihi gbẹ́gbẹ́ òbí tó wá béèrè fájọ́ wa. àwọn àgbàlagbà wọn ni ọlọ́run ti gbọ́ ogun obìnrin tí kọ́ ṣe tàmí ọ̀rọ̀ mi. so torí bí èdè yẹn ti àgbẹ̀ ọlọ́ba wa bùgá ti tọ́ sáà ti ń sọ̀rọ̀ kó náà tó rẹ̀spọ́n kó náà tó rẹ̀spọ́n. ọ̀fẹ́ máa àmàdájú kó fẹsẹ̀ nílẹ̀ lórí ìdájọ́ yẹn. wàtẹ́sẹ̀ kí ìlàlá ọlọ́ọ̀bá ní mú jù bẹ́ẹ̀ lọ́ọ̀dọ́ ẹ̀ wàlláhu yasmọ́rù bàtà àwòrán kù mọ́ ọlọ́wà òkè ìdè wa láti di ìsẹ̀mí àwọn. wàlláhu yasma'u tàhà àwòrán kù mọ́ tàbí ọ̀rọ̀ mi ẹ̀tí jọ̀rọ̀ ẹjọ́ ẹ̀tí nìyẹn ọlọ́wà bá ń bọ̀. iná lọ́ha sẹ̀dí rúkùn bá sí i. ọlọ́wà ni ọba tí rìn náà ọlọ́wà bá fi ismu rìn tó fi sífà tí ó kó sínú ó fi rìn lẹ̀ fúnra bẹ́ẹ̀ náà lè kiri ìlọ́wọ́ àmì ìfúnni mẹ́fúnra rẹ̀. ẹ bá wá tako ìkẹtànú gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó fẹsẹ̀ nílẹ̀ káàkiri ni. gbọ́dọ̀ Ar-Rahman ahụ ọ wa ó lè yẹ àti àwọn sọ ó sì túmọ̀ sí pé ó kó jọ lórí ìtumọ̀ tọ́lọ̀ bá ní ọlá sọ fún àwọn sọ́lá tẹ̀lé àlẹ́ àmì one forty seven ìgbé wà ní kàdà wúkà fàkúlérọ̀ dùkún tó rà nàti wá sáà tí a bá pè ọ́ lónírọ̀ sọ fún wọn ìgbé olúwa àbí olùlẹ̀ mi tó rà nàti wá sáà tó ní àánú tó gbá yìí ni ọba tó rà nàwa láti di àràmẹ́ omi ìgbé wá sí ọlọ́ọ̀lẹ́ láti ní ọlọ́sọ tó wá rákúmọ̀tì ìwọ́sà àti kùnlẹ́sẹ̀ nùsùlọ́tàlá àbá one fifty six ọlọ́ni àánú èmi ọlọ́run ọgbà yìí gbogbo nǹkan pátápátá kọ́nà tó wá sọ pé òun ó sì ṣe ní ọ̀ràn ẹ̀ka ọmọ mú mi lò lò ti wọn wọn dábàá ní ẹ̀la yìí ó dábàá ní ẹ̀la yìí kìá ṣùgbọ́n káàdì ní àǹfààní láyé nìkan ní ọjọ́ ẹ̀. ọlọ́run bá tó wá sọ yìí pé kólé ní ìrùlá àwọn ìrùlá rahman ayyamma tẹ́lifù falawo lè asùnà olè kọ̀sùnà ẹ máa pe ya Allah ẹ máa pe ya rahman kí ló dé tó fi ká máa pè ìyẹn ní pé àbájáde ìtumọ̀ tó ìtumọ̀ ìròyìn tó náà bá ti ń pa àánú yẹn ẹ ń bá láàánú ẹ tọrọ àánú lọ́wọ́ rẹ̀ so àtàwọn ìwà ń bẹ̀yẹ iná ìdí kẹ tọrọ àánú lọ́dọ̀ ọlọ́run kẹ tọrọ ọ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run kẹ tọrọ ojú ọlọ́run kó fi sàánú nínú ṣe é. ṣùgbọ́n ọba tuntun jẹ́ pé àwọn káfíìrì tí ń wà mọ́kà àtàwọn míì tí ń jọ wọn. wọ́n tako abrahman kódà etí ọlọ́run ọba láàánú lẹ́tọ̀ọ́ sí nípa aláṣẹjọsìn mú káfíìrì tẹ̀lé fún wọ́n tako. torí pé wọ́n gbọ́ ọlọ́run sọ pé alihamudulilayi ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ni kí ló fi lẹ́tọ̀ọ́ sẹ́yìn onáàdìgbò jẹ́ rabbil alamin arrahmanir rahim olùkọ́jú gbogbo ẹ̀dá pátápátá láyé láyà bí ó sì jẹ́ aláàánú tó ti ń sàmù nítorí lẹ́tọ̀ọ́ sí hábùlù nìyẹn àwọn èèyàn kan wá ń bẹ tí kò sí hábùlù mọ́rọ̀ kò yín ọ̀rọ̀ kò dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ láàyè ní ọlọ́dún wá sọ wa ní ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tó fòrò kọ́ àyà ọlọ́sọ pé wọ́n ìdá pé lànà òṣùjúdú lirrahman qalu wa ma rahman anasjudu lima ta'muruna wa zadahum nufura ọlọ́run sọ fún àwọn káàbì ọlọ́run bá sọ fún àwọn bá tiẹ̀ bá sọ fún àwọn káàbì pé ẹ forí balẹ̀ fún ọlọ́run bá tọ́jú aláàánú qalu wa ẹ̀ẹ́dẹ́nu ẹ̀ẹ́dẹ́nu ó ní. ànásíjúdù lè máa dà múrú náà wọ́n sọ ìpèsè nǹkan pàwọ́ aláṣẹ ẹ̀sìn ló tó ní káwọn orí balẹ̀ fún lẹ́yìn gbogbo àwọn òòsà tọwọ́ àwájú wa ìkákòó orí balẹ̀ fún rahmanu gan wàzá wàlúbàdà wàmà wàzádà nùkúrọ̀ ó tó wá lé fún wọn ní ìjìnlẹ̀ sí ọlọ́run nígbà tí wọ́n wá lóyún ọlọ́run ní rahman so ìṣèké ìṣèké ìbí tó lé pọ̀ jù nìyẹn ẹ bá tako rahman àbí ọ tako ìwé ìfẹ́ rahman kó sí nínú àbọ̀ tako ibi ọlọ́run ọba ń sàánú ẹ̀dá ẹ̀dùnmọ̀ tó ń lọ ọ̀gá àgbèrè. báyìí wo ṣe jẹ́ nínú kọ́ndíṣẹ́ tó yẹn rí ọba ló gbàdúrà sí sẹ́ni mọ̀ pé àánú ọlọ́run ọba wà lára rẹ̀. èyí ti tó wá lọ pé àánú ọlọ́run ọba náà dà tó lọ́wọ́ gbogbo tó ti dúró lásán sáà ní ọlọ́run ti lára rẹ̀ oríkèé tó ń lò tí ò àwọn èèyàn ní ìnáwó tí mo rí lójú ọgbà náà ẹlòmíì kídìní kídìní ti ń lò kéésì kéésì kídìní ìtọ́nà dá wọ́n ti fún táàgbó lè lòdì yóò ti máa tọ́jú ẹ̀ nígbà tí yàn bọ̀ wùsà ọlọ́run náà yóò tí ọmọ náà lórí ẹ̀ lórí tí ó ti máa bá yẹ kó tí wọ́n máa bá bọ̀ àti ọ̀gbọ̀dọ̀ kó tí ọbẹ̀ kọ̀ọ̀kọ̀ yóò kú dànù gbogbo báwọn ọmọ wa ti chẹ́kì ó ti dè máa bá chẹ́kì ó ti bá máa bá dànù ẹ̀rù wàhálà nítorí pé kò ní ké ẹlòmí ti ní ẹyọ ọkàn tó lé ní mẹ́fún rẹ̀ kéde pé bọ́lá ti dáko èdò méjèèjì lọ́wọ́ àbẹ́ ó ti bàjẹ́ ọlọ́run wá ní kọ́rí àánú ọlọ́run gbà lọ́dọ̀ ẹnìkan tóun tóun tó ń kàn. aláàdì náà kìí ṣe wọ́n ní wọ́n pé ìgbà ní sítúdẹ̀tì mi lọ́wọ́ bá mi lọ́wọ́ bá mi pẹ̀lú sáàbù kíndìnrín kan lọ́wọ́ orí wọn ṣe ń gbé kíndìnrín kan ní kíndìnrín kan yẹn níbo kejì àlọ́ ọlọ́ àfa àwọn fẹ̀yìn òfẹ́ràn rẹ̀ kó ṣe dáadáa fún ọba ní pọ́blẹ́mù kíbi méjèèjì ní ẹ̀yọ pẹ́tọ̀ jẹ́ àbújá wọn ti ṣe méjèèjì olówó tó ná yọ wọ ten million tí wọ́n tó ṣe fún torí tẹ́sì ẹ̀yọ kan tó ń tẹ́sì tó ń ṣe ló ń gẹ̀rẹ̀ tẹ́sì lásán tí èso gùn ó ní tó ń gẹ̀rẹ̀ ọwọ́ one million torí òun ṣe tẹ́sì gẹ́gẹ́ ní Amẹ́ríkà ó ti lọ sí ẹ̀ tí ó sì lọ owó bàálù rẹ̀ gẹ̀rẹ̀ náà tó sáà bíi three hundred thousand gbà náà adó àpapọ̀ yóò sọ yóò tó wá sọ tẹ́sítì lọ yóò sọ àjọ ìṣọ́jú wa nàìjíríà pé sẹ́ni ilé donate fún kọ́mọ̀tẹ́ ní wọ́n ti ti ẹ̀rọ náà yóò tó dá wàhálà mi rẹ̀ ẹ wọ wàhálà àwọn oṣù máa yẹ sáànù ọlọ́run wà sí lára wa ọlọ́run dànù má dààmú rẹ̀ tó lára wa o má jẹ́ ẹgbẹ́ pé pàṣẹ ìjọba takò lára àtúwà máa nà ọlọ́run ọlọ́run àti tòwé ọlọ́run rẹ̀. Eh, àwọn àwọn káàkiri fọ́nlé fọ́nlé wọ́n sọ fún wọ́n rahman táàjà ń pèlè táàjà ń pèlè rahman ó sì wà ní àdífi sólè òkòdè ìbíyà ní ọdún kẹfà lẹ́yìn ìgbà táàjà sọ sálàmù dé Mẹdínà ń lọ sí umra àwọn ará mẹ́kà tó wá gbọ́ wá náà yẹn sí wọ́n dájú lójú ọ̀nà kókó padà lélẹ́ yìí o ọmọ wà lélẹ́ ẹ ti rán sí onáyìn sùháìlì bùnà àmọ̀ nígbà táàjà sọ sálàmù ti ní sùháìlì bùnà àmọ̀ lọ́ọ̀kan ló ti ló ti ro nǹkan dáa pẹ̀lú ẹ̀ á sòháìlì lòlẹ́ nínú ìdílé agbá sáàmùlà kí nǹkan rọrùn ẹ̀yin mùsùlùmí ẹ máa gba róòlù náà aláwọ̀ yìí ti rọrùn pẹ̀lú sòháìlì ti bọ̀ nígbà sòháìlì lòlẹ́ má jẹ́ ọ̀nà wà á mọ́kà ẹgbẹ́ kalẹ̀ fún mi lè tọ́ bá ti fọwọ́ sí kò ní síjà ní gbogbo wa gba ayé mọ̀ nínú mọ̀ nínú ẹ̀ nígbà tí sòháìlì ó pe alẹ àdìsàsára pe alẹ ìgbẹ́kọ̀ wa máa kọ àdéhùn láàrin wọn àti sùhẹ́ẹ̀ tí ó lọ fún ara wọn ká lọ́wọ́ ní kò bẹ̀rẹ̀ bisimilayi rahman rahim ah sùhẹ́ẹ̀ ní ìwé lómi o bisimilayi rahman rahim ti adé bisimilayi nìkan ní kọ́kọ́ rahman rahim kọ́ parẹ́ fún bẹ́ẹ̀ <laughs> àwọn mùsùlùmí yàrá yàrá ìrìn àjò láyé àwọn ọ̀rẹ́ parẹ́ fún bẹ́ẹ̀ àdìsàsára lọ́wọ́ kò tí ì yé wọn parẹ́ fún bẹ́ẹ̀ fi sí bisimilayi.

àwọn ìlànà sáà lọ́sẹ̀ àti sáàkọ́ ọ̀rọ̀ etí yé wọn so ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ìbálòpọ̀ ànábi ọ̀sálọ̀lá àjọsálà pẹ̀lú ẹ̀ tọ́rọ̀ tì í ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn káàbì ní òun ta ko arahman wọn ọ̀gá ló kọ́ fọ́lọ́ wọn ta ko wọn ta ko ìròyìn rẹ̀ ti ń jẹ́ ọlọ́pàá fún ẹ lẹ́sì padà ọlọ́pàá sọ الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسامون ọlọ́dínú àmì tẹ́fìmọ́ ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀bá rahman ọ̀nà àbí wípé òru ń bẹ ọ̀sán ń bẹ ọlọ́ńdọ́ dá wọn òòrùn ń bẹ òṣùpá ń bẹ ọlọ́ńdọ́ dá wọn látẹ̀síjú ní ṣáàtì wà láàrin ọmọrin ẹ gbọ́dọ̀ foríkalẹ̀ fún òòrùn bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ foríkalẹ̀ fún òṣùpá ọlọ́mọba àràmánù ni ẹ máa foríkalẹ̀ fún wàsíjú lílá ilẹ̀ ìkàlákà òun ọlọ́mọba tó dá gbogbo wọn ní kẹ́ ẹ máa foríkalẹ̀ fún nkuntun ìjà awúta àbùrùn lókùn àtọwọjẹ pé ọlọ́ọ̀bá ni ẹ̀fẹ́ máa ṣe fàyè ní step baro táwọn ará mẹ́fà ń bá wá múrí jẹ́ láwọn òní ṣé tí wọ́n jọra wọn lójú falẹ́dínà ìjà ọ̀gbíga yosàgbé fún náà làwọn òbílẹ̀ ìwà àwọn tí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmàláyà wọ́n ń gbé ọlọ́ọ̀bá mọ́ lọ́sàn-án lóru wàhùn láyẹ̀sì àmú fún ikú fífún gbàgbẹ́ kan nípa sísìn ọlọ́run ọlọ́run tún fún wa lésì nínú sọ́wọ́tò rahman ọlọ́run ní arrahman allamal qur'an khalaqal insan allamahul bayan wash-shamsu wal-qamaru bil-husban eh, ash-shamsu wal-qamaru bil-husban wan-najmu wash ọlọ́run ní arrahman ọlọ́ọ̀bá aláàánú jùlọ lórí gbogbo ẹ̀dá ẹ̀ aláàánú kúrọ̀ oní náà lọ́kọ̀ àwọn ìgbésẹ̀ náà ní kúrọ̀ àwọn sàbí ìwà àgbàlagbà rẹ̀ kálábà ní ìnza kílẹ̀ ń takọ̀rọ̀ àwọn ìsì ọlọ́ọ̀bá aláàánú jùlọ onú àánú ẹ̀ oní náà lọ́dá ọmọ ẹ̀ léènìyàn aláàánú ìgbáyà kọ́mọ ẹ̀ léènìyàn kọ́mọ ọ̀rọ̀ sọ ọlọ́ọ̀lọ́kọ̀ ẹgbẹ́ lọ́kọ̀ lẹ́yìn ọlọ́ọ̀bá aláàánú ṣé bí yàtọ̀ ìwọ́n tó ránṣẹ́ láàrin oṣù mẹ́sàn-án ó sì di ó sì di èèyàn ó sì di èèyàn ṣé agbára òsáájú ni agbára látàwájú òsáájú tẹ lọ fẹ́ fi gàdẹ́ tó wájú má gbára ọlọ́ni ó tún wá dàgbà débi kan ó tún mọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá àdìgbò ọláyẹ onáàdìgbìlẹ̀ onáàdìgbò ọmọ ọ̀sìn ọlọ́wọ́ ní aṣáájú wọn ní kọ̀ọ̀mọ́ òkú kékeré ọ̀sùn báà ṣáájú ní àti kọ́mọ́rú ni gbogbo wọn ní wọ́n ṣe àwẹ̀ ọkọ̀ ọlọ́run wà ní nájúmù àti ṣájáwù yẹn tuntun dáadáa àti nájúmù àti ṣájáwù ìyẹn òṣùpá ìràwọ̀ àti àwọn igi gbogbo wọn ló forí balẹ̀ ọlọ́run lọ́nà kẹ́yìn ọ̀gbà sùtà fẹ́tò lẹ́nà yìí pé gbogbo ẹni tó bá tọkọ Ar-Rahman ní orúkọ fọlọ́ àbí ní ìròyìn tó ń tọ́ka sí ọ́ta kù àbúni ọlọ́ọ̀bá ọ̀sán ní òun irú ẹni bẹ́ẹ̀ ó ti kú òdodo ìsìláàmù òkèrè káàbì ìkọlọ́nkọlọ́wà fún o. alábọ́sí agbẹ́rin ẹlẹ́ẹ̀kọkànléní ogún lórí arrahman arrahim òun náà ní pé tábà fẹ́ dúnra àbí afẹ́gùn ẹran ní ràkúnmí ká máa ń gbó àwọn ìsọmúra fún mi alẹ́ mọ́mọ́ bí ẹ ti máa ń mi. ó ti ní tí wọ́n sọ lẹ́nu fún àwọn tí inú rẹ̀ ó dùn yóò bá gbé ìtàn ẹ̀gbẹ́ òsì rẹ̀ yóò bá gbé òkè báyìí ọkàn wọn ni tí wọ́n bá ti gún ní ọwọ́ wájú ni òkè sọwọ́ ẹ̀yìn òkè apá so yóò lọ síbi ọkàn rẹ̀ ibi gbáyà rẹ̀ ló ti gùn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti máa ń dà lára màálù rẹpẹtẹ ẹ̀jẹ̀ ó yí abo rẹ̀ rẹpẹtẹ látara àwọn yẹn. afẹ́gbúra fún mi ni àbí afẹ́gbúra fún mi àbí afẹ́gbúra ẹran ni àbí afẹ́ pàǹkà ń lo gbóná àríwá ìdí islam sọ pé kẹ tó ní ìbọn fún àbí ọfà fún kẹsẹ bísímìlá ni wọn bá wà lọ. ìgbà wo kaba fẹ́ ṣe kankan mẹ́tẹ̀ẹ̀ta yẹn agbọ́dọ̀ ṣe kí ni bísímìlá ni wọn bá wà lọ. torí pé ọlọ́ọ̀bà lè gbé lásán pé wàlá tàkùlù mi mọ́ lábíyúdúkà sùn láàyè àlẹ́ wà innahu lábẹ́sùn nu ayé asọ́rọ́tún àti àm ayé wa twenty one ìtumọ̀ bàtà kọ́ orúkọ náà lé lórí ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ o wàyí nígbà wo náà fi skóòlù ìwà àkókí ni o ìwà àkókí ìmọ̀ọ́mà ojúlẹ̀ dẹ́sẹ̀ yìí ìnìkéyìn ọwọ́ àbí tọ́fẹ́ àbí tọ́fẹ́ kú àbí tọ́fẹ́ ká pápá kọ́ wa sọ̀rọ̀ bísímìlà ọlọ́kọ̀ọ́ wa lọ́dọ̀ àwọn àdáńdé àwọn kíláàsì ni àtàwọn ìlú àbá Imam Malik ní ìdájọ́ sọ pé mùsùlùmí tọ́lọ́ ń bẹ̀rẹ̀ mi rẹ̀ kò lè pe nǹkan tí ò lè pe nǹkan ní ìlẹ́yìn ọ̀rọ̀ tọ́ba gbàgbé láńkórí ìkànjú tọ́ba dúró ẹran láì máa ti ṣe bísímìlá kò ní ká dé tiẹ̀ ó ní kò ṣe wọ̀ bẹ́ẹ̀ so ó lè tọ́lọ́ ń gbàgbé ó ní pé àwọn káàdì jẹ́ ń lọ dá nǹkan ní ìlẹ́yìn ọ̀rọ̀ wọ́n ní lọ́lọ́ fẹ́ lọ́lọ́ lọ́lọ́ kájẹ́ láti ike ìtọ́ba jẹ́ pé kì í so orúkọ ọlọ́run ní ẹ dá ó jẹ́ pé orúkọ nǹkan ní ìní ẹ dá ẹ̀ gbọ́dọ̀ jẹ́. sùbẹ́ẹ̀ náà ni ìtọ́ba ẹ dúró níjọ ọdún Christmas lórí lórúkọ Jésù sì ju ọ̀lẹ́tọ̀ ọkọ̀ jẹ́ torí Jésù kọ́ dẹ̀rọ̀ ọlọ́ọ̀bà àlejò lálọ́dà. olóòsà àwọn tiẹ̀ ní ní gẹ̀gẹ́ntì àtòsá rẹ̀ mẹ́ta pè yọkàn lọ lọ́rùn ni. níjọ́ gẹ́gẹ́ bíi hundred years sẹ́yìn bíi one fifty years sẹ́yìn tòtá àwọn mùsùlùmí ti wọ yìí nígbà rí mùsùlùmí ń dúró káàkiri tó táwọn táwọn kàn yín ẹran lọ́rùn ọ̀nbẹ ń rẹ lómi táwọn bàbá táwọn àgbàlagbà dá pé torí ẹ̀ mú ìfalágbájá lẹ̀ ọmọ ọkọ bí ṣe ń dúró lọ́dọ̀ àwọn ni ṣe ń dúró ṣùgbọ́n máa gbé tó ń ṣe ọ̀dà inú báwọn àgbàlagbà sọ fún wa wọ́n ní níbi níbi ọjà báyẹn tàbá ti ń bọ̀ ní alágbèrò kó tó di pé àjọyọ̀ sí títì o wọ́n ló ṣàtún bẹ́ẹ̀ bí ìyẹn náà ló ṣe ga bí ìyẹn náà wọ́n sì ṣe ṣe níjọ́ ni o kò sí bẹ́ẹ̀ wọ́n ní ṣe o ìṣọwọ́ ṣàlẹ̀ ìdí ẹsẹ̀ ìgbé nǹkan sínú ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ń bọ̀ báyìí gan-an tí bọ́bá jalè ni tí ọba bá tó di wọ́n ní bàbá tó máa ń bẹ yóò sì bá wọn mi ná lásìgbé ilé akún ní ọ̀nà àmìlẹ́gbò yóò sì mi ná àwọn yóò sì máa bá tọ́kù sí tẹ́ẹ̀ méjì ọba tọ́kù sí yóò ìrẹ̀lẹ́ bá ti tọ́kù sí ọ̀nà ṣe yà á wọ́n bá rọ̀ pé bóyá àṣàkó náà ní ọ̀làgbà wà bẹ́ẹ̀. wọ́n wà máa bá tọ́kù sí tọ́kù sí nígbà tó wá tó gbélé ní òòsàn oníwà tẹ̀lé gbé ilẹ̀ mẹ́. ṣùgbọ́n gbogbo ọ̀rẹ́ pátá ọ̀fà wàlá ìjọba àjọyọ̀. ó ní wọ́n gbọ́dọ̀ báwọn ṣe ń táwọn ṣe é àwọn gẹ́gẹ́ wọn ìpín táwọn ṣe ọ̀dà. ó ti gbọ́dọ̀ wọn bá ṣe wọn ẹni tí a ní sọ gbọ́dọ̀ wọn bá ṣe fún ó ṣe ń léṣe. wẹ́ẹ̀ni ẹ gbọ́dọ̀ dé ẹ gbọ́dọ̀ dé di olóyè ẹ sálọ mọ kí wọ́n ti mọ kọ́ Islam. àwọn èèyàn wọn yẹn wọ́n yìí tiẹ̀ dá ọlọ́run kan tiẹ̀ wọ́n kàn yín ẹran lọ́rùn wọ́n kàn yín lọ́rùn ni. ọ̀dà akọ nǹkan ní ìtọ́yàtọ̀ sọ́lọ́run àbí àbí kò tiẹ̀ dá ọkọ̀ kankan àbí ó tiẹ̀ jẹ́ káàbì tọ́jà yìí pé ọwọ́ adá akọ ọlọ́ọ̀dà àbòsí kì í ṣe kó nígbàgbọ́ sí ó ti mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí jẹ́ oúnjẹ àwọn ìkáwọn bá ti lè jẹ́ lè lè nǹkan dúdú tọ́wọ́ nǹkan dúdú tó dùn tọ́wọ́ ti fi ṣe omi ọbẹ̀ tí ó gbé ní láìsí láìsí náà ti so ó ti wá mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wá ẹ bisimilayi tí bá ti tí bá ti lù kọsọ di dídẹ torí pé kì í ṣe inú ẹ̀mí ló ti wá ọ̀rọ̀ ẹ̀rọ lásán ni nǹkan lẹ́tọ̀ọ́ ni nǹkan bá wá nú ẹ̀mí torí ẹ̀ lọ́nà fi sí lẹ́tọ̀ọ́ fún wa pé a lè jẹ́ bí àwọn Christian ṣùgbọ́n o tó bá jẹ́ kó ní nǹkan dúdú ná ọgbọ́dọ̀ jẹ́ ike wọn dáàbò ọlọ́run sí tí ẹ bá dáàbò ọlọ́run sí tiwọn tá a mọ̀ pé dáàbò ọlọ́run alẹ́ dọ̀ọ́ ká jẹ

tọ́wọ́ àti sọ̀rọ̀ Bukhari àti Muslim nínú àdìsí Anas àtàwọn àdìsí ní ìlànà ṣùgbọ́n ti Anas lọ́wọ́ àti Muslim ibi òtútù ó kọ́ sọ wípé dọ́kà nàbí sallallahu alaihi wasallam bí kàbíṣẹ́ ní amúlàkàyè ní àkàràlẹ́yìn dàbà kàkúmá bìyẹn níbi wàsánmá wàkàbà wàwádọ́ àdúgbò aláṣẹfà ìhìnà ó tí ọ̀la bá wọn kàlà méjèèjì sì ní wò lórí ọwọ́ àfi ọwọ́ àfi ọwọ́ rẹ̀ ó fi dú àwọn méjèèjì yẹn ni pé ọwọ́ rẹ̀ ló fi mú ọ̀bẹ tó fi dú wọn wọ́n sàmùmọ́ ọ̀dà àbọ̀lọ́ wákà bára ó sì aláàbọ̀ ntọ́fà nìyẹn wọ́n wà dáa dídílà wà láàsìfà ìyìnbá ó sì gbé ẹsẹ̀ rẹ̀ níbi ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀hún ẹran yẹn tí túmọ̀ sí pé inú súnà wa tá a bá nínú Islam ó náà ní kí tá a bá fẹ́ du ẹran ni àbí a fẹ́ du adìẹ ni àbí nǹkan tó ní ká sọ pé kí ni o bisimilahi wàlúwàlú àgbà ṣùgbọ́n mi ò fẹ́ lẹ́dẹ̀ẹ́dẹ̀ tọ́ o lẹ́yìn ẹ̀dùn ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ lórí bisimilahi wàlúwàlú àgbà o ọkọ̀ kọ́ lọ rí mọ́lẹ̀ ní òkè tó kọ́ jẹ́ o kọ́lẹ́tọ̀ ní jẹ́ rárá. ẹ̀ẹ́ ó túmọ̀ sí pé bisimilahi wàlúwàlú àgbà làwọn wí àwọn àfa wa sọ̀rọ̀ tó pọ̀ bísímìlá yìí mo pè é ẹ fi wá àwùjọ náà lórí rẹ ẹ̀dọ́ àtúntò bísímìlá aláàbáwò ẹ̀rọ náà ti dá oṣù ṣe jẹ ṣùgbọ́n wà lọ́wọ́ àbájọ dáa ọmọ ẹ̀rọ àbájọ gbé àwọn ni wá wà tọ́ má fi àràmánì rọ̀hìm sí sínú rẹ̀ ó dùn pé àràmánì ah, rọ̀hìm ah, dáa ju kọ́ńtún àgbẹ̀ ọlọ́run ọyọ ọjọ́ tá a ní ká lù bẹ́ẹ̀ ọwọ́ á ní bisimilayi rahman rahim wọ́n ní ọmọ bìsí wọ́n ní ọba súnà ọba ẹnu àwọn díẹ̀ ni wọ́n ní kò sí gẹ́gẹ́ ṣùgbọ́n wọ́n ní màkúrú ni torí pé o ti sọ ibi ọlọ́run bá ní aláàánú nítorí ọ̀fẹ́ sí pẹ̀lú ẹran ẹ̀dùnmọ́ àlọ́ tí ìbá ẹ̀kọ́ lọ́kọ̀ kódà nígbà tá à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àtàtì ìrìkà tó tí a ní gbà tá à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ní ìbá sọ pé tẹ́lẹ̀ láti jẹ́rẹ̀ ìdìbílẹ̀ tó bá ṣe tó bá gbàgbéra kọ́kọ́ nà nígbà míì ní kọ́sẹ̀ wà kọ́sẹ̀ wà ní dùnmọ́ kọ́yà bẹ̀rẹ̀ sẹ́gbẹ̀ kan tó ti fi pé aláàánú olùsí àánú ó sì wẹ̀ ó sì wẹ̀ o ń pọ̀sẹ̀jọ̀ wa másìkò mi tó jẹ́ kó ṣe o ó sì bisimilahi wallahu akbar ó wulẹ̀ ní fi arahman arahim sí ìyẹn náà dẹ́ tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí wípé ntọ́ba wá nínú ẹ̀sìn òun náà ní ká gbóolé lórí ká kọjá rẹ̀ ìdí abájọ ọdún ọba nìkan lọ́mọ ní àyè náà láti wá ṣe ìtọ́ka lórí apá kan tó ti lọ tẹ́lẹ̀ òun náà ní pé pátá ń pín oríṣiríṣi àánú ọlọ́run aláwọn ẹ̀mí ń bẹ tó fojú hàn àwọn ẹ̀mí ń bẹ tí ò fojú hàn tó ẹgbẹ́ ọlọ́run bàjẹ́ ọlọ́mọ alímí ń bẹ tọ́yẹ pé àánú pé ọlọ́run fún wa ní nǹkan ìmí ń bẹ tó pé àánú tọ́lọ́run ṣe ní tọ́ dáàbò bò kó bí o kan ara àwọn ọlọ́run náà ni bóyá wàá gbé láti ẹ̀ ń tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ọlọ́run wàá ṣe láti sàánú rẹ̀ pẹ̀lú àìsí rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta táwa mẹ́rin bá fẹ́ ọ́ndà yẹn náà lọ́wọ́ ọ́ndà arahmatul ilahiyya mùsàwájà àánú ọlọ́run èyí tó ṣe é pé èyí tó ṣe ẹlẹ́ẹ̀kẹta ìpín kẹta onáyẹ̀ta pè ní arahmatul ilahiyya mùsàwájà àánú ọlọ́run níbi jì nínú àwọn ọlọ́run ní méjì yẹn wa sọ kẹta alákọ̀ọ́kọ́ a sọ ni pé máa dán ní owó rahmatu wa rahmatu àdá ètò ìkúta bá fojú wò báyìí níbi pípẹ́ rẹ̀ á rí pé àwọn ọlọ́run lè ṣùgbọ́n ìkẹ́kọ̀ọ́ rẹ̀ yàrá ọ̀dẹ̀ bí ẹni tó lówó lọ fẹ́ ibi tó ti rí ọ̀dà àbí ibi tó ti rí ibi tí ń ná sí ọ̀dà rẹ̀ ìyá ẹlẹ́ẹ̀kejì máa ń dọ̀ irú àdáàbò wà á ń bẹ̀rù ráhùn èyí tó ti pé bàbá ń lò báyìí á lè gbá ah, eléyìí ìyá ni àbí bàmíjẹ́ ni àbí wàhálà ni àbí fìtínà ni ṣùgbọ́n kùn ìkan kó rẹ̀ àmọ́ ọlọ́jọ́ gàdì bí wàhálà ti kẹ̀lá ń ti lórí ọmọ lórí kókó lè tó ẹ̀sìn yìí tọ́náwó lórí ẹ̀ tó ń wàhálà lórí ẹ̀ wàhálà ìkan kó rẹ̀ tọ́lọ́ ń bá fi ámì rẹ̀ sí tó ráhùn rẹ̀ sí ráhùn ni wà jẹ́ fún wa táwọn àbájọ ìgbà àbájọ ìmọ̀ bí mo ṣe jù báyìí lọ. ẹlẹ́ẹ̀kẹta àti mẹ́rin wá lórí ẹ̀ àti ìsinmi lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn amẹ́nu bá pẹ́ tó ń gbèjì náà ni. òun náà ni máa ká nàrà pàtà fi haqqi makhluqin wà á dá bá fi haqqi makhluqin náà. nítorí pé tá a bá wù báyìí àánú ọlọ́run lọ́dọ̀ ẹ̀ nìkan ṣùgbọ́n ìjà ọlọ́run lọ́dọ̀ ẹ̀ nìkan ẹ̀ńtà ìsàn mú yọ ọmọ wò pé ọlọ́run ń wo ọlọ́run bí ẹ̀sẹ̀ ń jẹun lọ́wọ́ ni tọ́lọ́run bọ́ bò mú kó ó tún wá lè bí oúnjẹ fún dókítà ó lè bí oúnjẹ fún nọ́ọ̀sì ó lè bí oúnjẹ fún pharmacist àánú ọlọ́run tó jẹ́ kò dáwọ́jà nìyẹn so yọ wá jẹ́ pé ní abala kẹtẹ bá wò so eléyìí sọ́fà ṣùgbọ́n ó tún wá lè bẹ̀rẹ̀ nìyẹn lára ọ̀pẹ̀lẹ̀ àdàbí mẹ́ta sàlàyé ní èsì regulation tọ́lọ̀ fi torí ayé ni tí ó fi lò ká ló fi níṣẹ́ lọ́wọ́ abẹ́ ẹ̀kọ́ ni tọ́jú bẹ́ẹ̀ náà ni jíjẹ táwa bá pípa táwa bá la ka ẹran tá a dọ̀ bẹ̀ ní lọ́rùn ọ̀fẹ́ di jíjẹ fún wa ọ̀fẹ́ dọ̀ bẹ̀ ó sì ní vitamin tí ó pèsè sí ara wa àti dídàgbàsókè wa ṣùgbọ́n kí ló ń jẹ́ fún ẹran alá ìjà ni àwọn ẹran ní ìbẹ́tẹ́jà ọ̀gá máa ń para wọn jẹ ètò bá pa ìkan jẹ inú tí ọmọ ọdún pé ìdásẹ́nu rẹ lónìí ṣùgbọ́n ètò yẹ kọ́ bọ́ kún un kún wọn pé ìyá lélẹ́yìí àánú ọlọ́run fẹ́nìkan ìjà ọlọ́run fún mi ni o fẹ́nìkejì bẹ́ẹ̀ náà ni ìtàn tọ́lọ́ máa ń sọ fún wa nípa àwọn tọ́lọ́ ti kópa ń bá ìjà ọlọ́run ló bá àwọn àánú ọlọ́run ló jẹ́ fáwọn apàtó yọ̀ wà máa jẹ́ ẹ̀kọ́ báwa lọ́lọ́run fi ń sọ nínú sọ́ràtò Yusuf àyà ìgbéǹtọ́ parí ẹ̀ náà kọ́ mi wọ́n àbí wọ́n fẹ́ parí ẹ̀ ní one round eleven ọlọ́nìlá kọ́dí káánà fi pásọ̀sì ní mẹ́rìndínláàtún ní onílẹ̀ àlùbá ẹ́ tó lọ parí ẹ̀. ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون أليه ولم رحمة به ولم لقد كان في قصصهم عبرة لأولي الألباب ولم دجدجوا ariwo yìí sí yìí ó ti ó ti ó ti ó ti fún yín níbi fún àwọn tó ní làákàyè nípa ọrọ Yusufu máa ká ní àkàdéyìíta àti Yusufu àtàwọn ọmọ ìyá ẹ̀ kìí ṣe àdápa irọ́ kan tẹnìkan wá mú jáde wọn láàfin tọ̀síbí kọlẹ̀ ní ibẹ̀ ibẹ̀ yìí ọjọ́ ti ń sọ ọjọ́ ti ń jẹ́rìí gbé tó ti ṣáájú nínú ìwé وتفصيل كل شيء أسكي سلايم كنك متى وهدى ورحمة لقوم يؤمنون ọjọ́ ọ̀nà àti àánú látọ̀dọ̀ táwọn tí a bá nígbàgbọ́ sí ọlọ́run irú ẹ̀ náà kọ́ nínú abẹ́ eléyìí náà ni òmùrè rẹ̀ níyà nínú àwọn nǹkan tó lọ́n fi pamọ́ wa tá tó sì ń ká nínú oná ẹ̀ ní àjẹ́ náà tọ́lọ̀ ń dá nínú ẹ̀ oná ẹ̀ ní iná tọ́lọ̀ ń dá àlìjánnà yẹn báwa ṣe ń gbọ́ ọjà rahmatul lil mu'minin lára àánú ti sàánú ni bí ọba ti ń gbọ́ pé ọba ti ṣe dáadáa yóò sí wà máa ṣe dáadáa ṣùgbọ́n tó ń lálẹ́ yìí àbámọ̀ ni ọjà fún àwọn nígbà tó bá jáde ìyá wọn. àwọn ọmọ kékeré so rahma ní báwa hasa ní báwa iná ọlọ́run tọ́lọ̀ ní bẹ àdáàbò ní ọ̀jẹ̀ fún àwọn káàbìrì ìdí àjẹ ní ọ̀jẹ̀ fáwọn káàbìrì ṣùgbọ́n àwọn alákọ̀ọ́tò rákọ̀ọ́tò lè mọ̀ mí ni àánú ní báwa àánú ọlọ́run lọ́jọ́ báwa torí pé nígbà tí ẹ̀ bá ti ń gbọ́ ọ̀rọ̀ omi iná iná iná bí ẹ̀ sì máa fi tilé ayé lásán tó tó nǹkan kó ṣe rí yọ̀rọ̀ lára náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ajá gbígbé bẹ́ẹ̀ rẹ̀ àti fífún wa ń ro rẹ̀ ó ti jẹ́ rákọ̀ọ́ báwa. àwọn káàbì wọn máa wọn máa rẹ ní kéèké jẹ bá tẹ gbọdọ tẹsẹ ẹ ti dáhùn bọọlù ó sì ìyá ìyá ìyá ìyá ní báwọn torí ẹ ló jẹ́ pé ọjọ́ tó láti láti pé kálukú kó padà sọ́dọ̀ Ọlọ́run kọmọ yìí pé tó ń bá ti lọ ọ̀dọ̀ Ọlọ́run náà ni òun ó rí àlùkò náà láàyè ibi tá a ni pé. dídú tá a bá du ẹran ìnira lọ́jẹ́ fún ẹran ṣùgbọ́n pẹ̀lú ìtawà àgbà ìlérúkí lọ́jẹ́ o àná tabatọ́ bá fi ọ̀nà kejì tún wò oríṣiríṣi ọ̀nà nìyẹn gbà nìyẹn lè gbà pa yana àbí bẹ́ẹ̀ bá fẹ́ pa lè lọ́rùn lè ta bọ́ọ̀lù lè ti lọ́rùn náà rẹ̀. dídú ti sẹ̀rí àtọwá wá fún káfí fún ọ̀bẹ wa dáadáa kájà dùbúlẹ̀ kájọ́ farabalẹ̀ káwá dùn tá a bá fojú mi wò àánú nìyàn náà ti jẹ́ fún dábàá yìí nínú oríṣiríṣi ọ̀dà míì so ẹran kan bẹ ọpẹ pẹpẹpẹ tó sí ọ̀dọ̀ àwọn àwọn àwọn èèyàn yóò ti mọ <laughs> kò sí jẹ kò <laughs> sí dá dùbúlẹ̀ èso wáyé tí káwọn ọkọ ẹ láti ilé ẹ̀mọ́ lọ́nà ọ̀sẹ̀ bẹ̀ kọ́ gáàsì kò sí kẹ́kọ̀ọ́ kò dàgbà yìí. <laughs> èèkàn ti na láti kékeré ọba bàbá fún náà ní abẹ́ẹ̀kọ́ yìí so ẹ wo títóbi ọlọ́run tọ́jà ike dídùn yẹn gan nínú àrùn ọlọ́ọ̀ni. mọ́ṣálà tí yọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́lò náà ní pé ọlọ́run bá ṣùgbọ́n láwọn àyè mi ọ̀sọ̀rọ̀ nípa ṣèbọn ní ọdún bíi méjì sẹ́yìn ní ìṣèbọn àti mẹ́ta òtítí mẹ́ta tá a àwọn ń rọ̀ ọbẹ̀ abẹ́ ìlú gbogbo àwẹ̀ tó bá tó dúdá. ayé àwọn ọmọ ń pèrè ayé wọn ọmọ ń pèrè sọ́ọ̀rì lọ́dọ̀ọ̀dún sọ̀rọ̀ ṣèbọn pẹ̀lú oríṣiríṣi àti ní. ọlọ́run ti sẹ́ni lé ní ibi ayérayé tí ó sì mọ ibi bẹ̀rẹ̀ láéláé ṣùgbọ́n tó pọ̀ nínú pé nínú èdè lábáwá wázínù ti ń bẹ fún ṣèpán tágbé ní fàlàn oní àná ń bẹ fún arahman wázínù ti ń bẹ fún rọjìn tágbé ní fàáyì oní ń bẹ fún rọhìn ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run ṣùgbọ́n òṣùwọ̀n lọ́pàpọ̀ tó wà lábẹ́ òṣùwọ̀n ó yàtọ̀ sí àwọn gbẹdẹgbẹ agbọ́nrin yẹn nìyẹn. báwo ni ṣáàṣẹ bayna Allahi ar-Rahman ar-Rahim wa bayna Iblis ash-Shaytan ar-Rajim. ìyàtọ̀ gbẹdẹgbẹ tọ́pọ̀ iná ẹ̀dín bẹ láàrin ọlọ́ọ̀bà àlejò ọlá tọ́jú aláàánú jùlọ tí sì àánú àti Shaytan Iblis ọlọ́ọ̀tọ́sọ agbó àwọn àwọn Yorùbá gan ní ọlọ́mọdé aríbìyì sí àwọn náà bẹ́ẹ̀ sọ tọ́wọ́ àtúntò nínú àtúntò lọ́wọ́ nínú ní ibi hins balasa oníkéèyàn ti já kókó ní ìdí ọ̀rọ̀ kéèyàn ti já kókó ní ìdí ọ̀rọ̀ kò sí pé ọlọ́wọ́ sáà mọ́ ibi hins ni lọ́wọ́ sọ pé ká má jọ àwọn ọ̀gbọ́dọ̀ já kókó ní àná ọlọ́wọ́. ọlọ́wọ́ bá a ní jọ láàbọ̀ ní rahman ẹ̀ńtọ́pọ̀ ní àánú àròrí tó sì ń ṣe àánú lọ́nà bá yẹ kí ọlábí sọ fún wa pé fàfẹ́rù ilàlá ìní làkùn mílíọ̀nù náà irú mímú bí ẹ má lọ ọ̀dọ̀ ṣe ìbọn ọ̀dọ̀ ọlọ́ni ẹ má lọ. Ànábì sọ̀sọ̀là sọ fún wa pé fàfẹ́rù ilàlá ẹ má ẹ má sáré lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí ẹ fi ṣe ìtọ́ lẹ́ẹ̀ inni lakum lẹ́nu nàdírù mùbí. èmi ń ṣàlàyé mi jẹ́ olùkìlọ̀ fún yín olùkìlọ̀ fún tọ́mọ̀rọ̀ ọ̀sọ̀ tó dáńtọ́ tí ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín lórí ọlọ́run bá yẹn lọ́la. ọlọ́ni wa àtàṣimú bẹ̀lá ìlú àmọ́wọ́lá fún fani ìmọ̀ni mọ́wọ́lá wà ní ìmọ̀ni nọ́ọ̀sì nùsọ̀rọ̀tò làhàjì àyà seventy eight ẹ̀dùrọ̀mọ́ ọlọ́run bá yẹn lọ́la wà mọ́wọ́lá fún ọlọ́run bá ní olùgbọ́wọ́ yín ìní ọmọ tọ́jú yín ní ọ̀gá yín kìí ṣe èṣù fàjìnnì máa ní mọ́wúlá ọlọ́dá ní olùgbọ́wọ́ wà nínú iná sí i ọ̀dà ní aláàgbé ìyá mariam gbọ́ mi ná mariam kò bí isa alayhi salatu wa oníwà ní orí ìtura àbíkà wà lórí ìyàtà ha bí na ìtọ́ ọ̀rẹ́ rọ̀ ìrì ọlọ́run mo fi ọmọ yìí sọ ọmọ tí ọmọ tó jáde látara tiẹ̀ náà sọ kóńbi èso tó jẹ́ àròjì ẹni ìsẹ̀mílẹ̀ láti fi rọ́jú mo fi yàn sọ òkú ẹni tó ti gbé bẹ́ẹ̀ bá mi báyìí jù ní òkú ni pé kó o lọ́dọ̀ tó kọ́ ọmọ lọ gbé sùsù torí ẹ̀ la fi ṣe rọ́jú ní ńgbà tí àbí ẹ̀kọ́ ni àwọn tí wọ́n ti lọ sí ájì ààyè kọ̀ọ̀kan tí ṣèyítọ́n ti fẹ́ dí àdúgbò Ibrahim alẹ́sàrà tó sáà lọ́wọ́ kọ́mọ̀sí kọ́lọ́ ọlọ́run adọ́ká lọ rántí ẹ̀ kéde pé sùn lòdúró ni òkú lọ́wọ́ abẹ́ o àwọn òkè mọ̀mọ́ tẹ̀ tó ti mú kókó bẹ́ẹ̀ ni ìṣòro ti lọ́rùn mi torí tẹ́lẹ̀ òkú ni lẹ́lẹ̀ òkú báyìí wọ́n á ti fọ́ ọkọ̀ nàkọ̀jà ráńdì báyìí ìdí ibẹ̀ láti mọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ta inu kọjá pé bá a ṣe sọ́nà bọ́ sílẹ̀ o àbí ta sílẹ̀ lẹ̀ rẹ̀ tó kó ń bá tààtà kọjá bí tí yọ yẹ kọ́ bọ́ sí èèyàn gbọdọ̀ o mọ́ òkú yorùbá mi yé a sì mọ̀ yìí kékeré ti ṣe la o ṣe tọ́ǹgà ní òkú yẹn o òkú sìmẹ́ntì gánẹ́tì káfíń rántí bí Ibrahim alisa àtọ̀sára kó náà ti sọ òkú wọn ti lọ. ó tún yọ sílẹ̀ kejì pé ọmọ bẹ ọmọ kan tí tó ti rí kó tó ní ọmọ yẹn kó tó wá lọ bí ó tún sọ lọ́kùn ó tún sọ lókè láyé ẹlẹ́gẹ̀. èso tó ń kò tó já sàmọ́ ó tún lọ lẹ́lẹ́ ẹ̀dẹ̀ láti Ibrahim kìíní ń sì ọ́ ó ti àgbo ọmọ má gbà ó tún sọ lókè lẹ́lẹ́ láti kí ìbúrọ́lù àdéhùn àtúnṣára ó lọ wá dá ọmọ dùbúlẹ̀ ọdọ ọmọ dùbúlẹ̀ lọ́lọ́run wá fi àgbò dípò ọmọ náà. àtàtúnṣì lánàá tẹ́lẹ̀ kì í ṣe kó lòun du ẹgbẹ́ ọmọ ó lòun rí fóònù du ọmọ ni kì í ṣe kó ní ìnira ètò àlé àdébà òkà kí ló lòun gbọ́ rí mi èmi rí lójú ọ pé mò ń du ọ kì í pé àlé ìdàgbà òkà kọ̀sọ́ fóònù rí fóònù ti du ọ dì í tó ti dùn tán ó ní òun dùn ní sọ nígbà tí yẹn bá ti mú ọbẹ̀ lọ tí ẹ tí yẹn ti bẹ̀rẹ̀ gbé ọbẹ̀ ní lọ́rùn tó bá ti wà wá ní yẹn so gbígbà tí ń gbé ẹran náà so bó ṣe mú fún ọbẹ̀ báyìí ọlọ́run tẹ̀lé kéde o ọlọ́run fi àgbò dípò rẹ̀ ni ṣùgbọ́n ìṣesí bó lọ́lọ́run ṣe sí ọlọ́run nìkan lọ́mọ kìí ṣe eré burúkú kan tí wọ́n ṣe nù tí wọ́n ṣe nù tẹ̀lifíṣàn tí wọ́n sáré ní sáré gbé fíìmù tó <laughs> <laughs> ṣèṣe kẹfẹ sọlọ ni ìyẹn ni Ọlọ́run gbé o kìí ṣe tàjẹ́ kìí ṣe tó so kìí ṣe àjànà tó gbé àwọ̀wọ̀ kìí ṣe ìyẹn lọ́lọ́run gbé o ìtọ́sẹ̀lẹ̀ rí èlò Ọlọ́run lọ́wọ́ àmọ́ kí ni a jẹ́ pé òun a bá ṣe ọlọ́run bá lè fi ọlátọ́jẹ́ arahman rahim ó náà ní kájọ́ọ̀tì ṣètọ́nù tọ́jẹ́ aṣètọ́nù rajim tọ́jẹ́ ní ìsẹ́bílẹ̀ ẹni ìsọdọ́kọ̀ ẹni ìrìsá kódà nínú ìtumọ̀ tí a tún tú lórí rọ̀jíìmù ẹni tó pé bí nǹkan bú bá ṣẹlẹ̀ ní kápá ọmọ rò sínú pété ìtọ́ni torí pé rọ̀jíìmù ó náà ní ìtìhábù nìta ìtìhábù àlùfẹ́ ara rọ̀jíìmù náà nìyí sọ̀rọ̀ tí wọ́n bèrè fẹ́ yìí abẹ́ ẹ̀rọ ìgbọ́nà dá wọn lọ́kọ̀ọ́ hàn ṣùgbọ́n ẹ wá ń sàbàbọ̀ dá sí nǹkan tí ọjọ́ kọ̀kọ̀ tẹ́ẹ̀dì máa sì ọ̀rọ̀ tí wọ́n bèrè fẹ́ yìí sọ̀rọ̀ esun esun onáìlẹ́gbẹ̀ẹ́ ọ̀gá fẹ̀tọ̀ fẹ̀tọ̀ ni sọlọ́ balẹ̀kẹ́ láṣọ máa gbé alámọ̀ áhàdì ìṣẹ́kùn bí abàní ádámù aládàáhùn ìṣẹ̀bá ìnáwó lákùn àdúgbò mọ̀bí wà ní kùdú ní ádá sọ̀rọ̀ fún mustapha wàlàkọ́dé abdullah mi kún jíbìlì láǹkẹ̀dì yẹra abalamu takùnú káàkiri ọlọ́run tó ti sọ fún wa pé àgbọ̀dọ̀ ti dẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ yẹn wá pọ̀ rẹpẹtẹ tí ó ti dẹ̀ tán kódà àwọn oṣù fẹ́ gbọ́ gan pẹ́ pọ̀ ẹ̀gbọ́ àwọn ti ṣe pé àwọn ti èlò wọ́n gbà pé kó ṣe ẹ̀ka yé ọmọ lọ́nà kó o ní tí ìkó láyé lọ́nà ó fi gbé ọjà ju wọn lọ́wọ́ ìwọ́n gbọ́ bá jáde wọn lọ́nà èmi àti ẹ̀yìn mọ́mọ́ àwọn yóò rí pé táwọn ti ọ̀dà ilé ẹ̀tọ́ sọ ti ìlà ìlẹ́gbẹ̀ẹ́ tẹ́tẹ́ ìlà tó yìí bàbá kan bẹ́ẹ̀ tó ṣe ọ̀dà débi náà tó gbẹ́mọ̀ yóò gba ìsìlámù sọ ẹsẹ rẹ ó ń wo ebi ò wo bí àwọn bá tún dé yọba tún yọba tún nígbà àsìkò wọn bá tún lọ yọba tún gba ìsìlámù nígbà bá yọba tún padà yọba tún dàgbé egun yọba tún gbé egun lé rẹ náà ó kú lórí rẹ nígbà òkú sínú yàrá rẹ yàrá ń táyà àsìkò <laughs> <laughs> ṣùgbọ́n èyí tọ́kàn wọn yìí dé àwọn wọ́n ń sùn yòókù <laughs> ọlọ́mọdé akábí wọ́n sì ń sun yàrá yòókù wọ́n sì ti yan ọba yìí dé ẹsẹ̀ wọ́n yìí wọ́n gbọ́dọ̀ sí ìta wọ́n wá sa ìkọjọ rẹpẹtẹ àtàtà ní ẹnu ìlú ní ẹnu ìlú <laughs> ní ẹnu ìlú àná o wọ́n ń bínú nígbà ní oúnjẹ kọjá ní òun kò mú olóògùn sẹ́ni lọ́dọ̀ sípò ní wọ́n ti máa lùlù lánàá yẹn wọ́n ń bọ̀ ní o ẹsẹ̀ tí wọ́n pàṣẹ fún mi o tiẹ̀ ń lùlù ẹni sáńsán ó lè àkọ́kọ́ ìdìmọ̀ gbọ́gbọ́ láyé àní oúnjẹ kọjá àní òun kò mú olóògùn sẹ́ni lọ́dọ̀ sípò ní wọ́n bá máa ju ẹ̀kọ́ lọ́ba máa lùlù ntí ànyà kéde ní South Africa kò tíì yé mi igbe àwọn èèyàn kọ́ ní yunifásitì tí wọ́n mọ̀ kọ́ bí wọ́n máa ń fò pẹ̀lú ẹyẹ ọyẹ ẹkẹ ọyẹ kẹ́hìn ọkùnrin yẹn gbọ́dọ̀ translate English sí Yorùbá ni gbọ́ yé ni ń pa àṣìṣe wa kì kókó jẹ́ kò ní rí Yorùbá bí translation Quran sí Yorùbá àbí o àgbo yóò tè lẹ́ǹda ìdìbò á lẹ́ǹda sẹ́gẹ́ ti sè àgbo yìí rẹ̀ sí kúrò á lẹ́ǹda tó bẹ́ẹ̀ náà ni tiwọn ẹ̀rí pé bàmí ga àwọn yorùbá mi àmọ́ mẹ́hẹ̀ nígbà tí ẹ bá ń sọ mi ọ̀bẹ ẹlòmí ni wọ́n gẹ̀ẹ́tì ọ̀ lẹ́gbẹ́ bá ti lọ sọ ìgbó ẹ̀ báyìí ẹ̀ ti gẹ̀ẹ́tì pé translation ti ẹ̀ fún ọ̀bọ̀ bí nǹkan tó tó tó patrice tó tó patrice ìjọ ni sẹ́rẹ́ tó pè ní ìwé tó wà ní ìwé àbẹ́ ẹ̀gbọ́n ni sẹ́ẹ̀rì ẹ̀yin náà rí kó ṣe fi sẹ́yìn ìwé ta diẹ ní bàbá àbí ìwé adìẹ kọ́ ni ilé oúnjẹ tẹ́wọ̀n ìmọ̀ tó bá yìí ẹ̀rọ náà ẹ̀ mọ̀ sí ní ọláwẹ́láwẹ́ pákírísì ṣé pákírísì wá jọ ìwé àmọ́kọ́ àmọ́tún dúró lọ́tọ̀ àmọ́tún dúró lọ́tọ̀ spain àbí ìgbẹ́ni wọn tó àwọn ilé àmọ́tún dúró lọ́tọ̀ àmọ́ lẹ́yìn lẹ́yìn tẹ́ẹ̀ máa ń dúró bí ra ọdún yàtọ̀ pákírísì dúró pẹ̀lú tó wá kìíní ọ sọkọ wa ma yorùbá tí o fún kó tí a fi ilẹ̀ bí wọ́n ṣe ń pèlè ìbò náà àgbọ̀wọ̀ nàrà kì so ọmọ ìgbẹ́ ẹni mi ti bá gbọ́ o lè sì gbọ́ yín ẹ̀jẹ̀ ọba ma ti jẹ́ àgbẹ̀ so làbùsọ̀ pé ẹsẹ̀ fọ́lù ọ̀pọ̀ rẹ̀ ní mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tó wà ní pé pé wọ́n pe ẹnìkan fò láti ibì kan ju wípé jìnnà àlìjẹ̀nù ọwọ́ àpẹ̀lú ẹ̀ kò ní fún mi kì í ṣe progress in wọn èsì ìṣe torí wọn fẹ́ kéèyàn o kí kó lè dáa fún yàn aburú wọn fẹ́ fi ṣe bó lẹ́sìn wá gbérú ẹ̀kọ́ bá lọ sí yunifásitì tẹ́wàá sọ pé àwọn èèyàn mọ̀ wá kọ yọ wá di yọ wá di kọ́ọ̀sì ní South Africa wọn ní ẹgbẹ́ máa ṣe yun. ìgbọ́. ìyún ọ̀pọ̀lọpọ̀ ìyún ọ̀pọ̀lọpọ̀ ń sọ wọ́n ní báwọn èèyàn sì bàjẹ́ bàjẹ́ sí máa ń kó yẹn nítorí pé owó pẹtrol ó ti ń pọ̀ wọ́n tún sọmọ náà. owó táwọn yẹn fi ń táwọn ti pọ̀ so nígbà bá tẹ pé eh, ọ̀nà àjẹkẹ́sì ń bẹ ó lè fò láti là ó lè fò láàrin olùkúndé àti lọ́dọ̀ amẹ́ríkà láàrin olùkúndé kí wọ́n máa kọ́ bí ẹ ṣe ń ṣe ìyọ́mọ̀ nínú owó kùkùkánú ẹ̀yin náà rẹ̀ gbogbo ẹ̀ ṣe sọ́tẹ́ ni mo rántí ọ ọlọ́run tó sọ ní sọ́ọ́bì àti àlámọ́ra ádì ilé kún bí abàní ádámà aláàbàbòdò ṣẹ̀tọ́ ìnáwó làwọn àgbòkò ọmọdé. ẹyẹ máa nábì ádámù sí ètí sọmi lẹ́rẹ̀ẹ́ fẹ́ gbọ́dọ̀ ṣe ìbọn oríṣiríṣi ọ̀la yìí náà ní ṣe ìbọn kí ẹni máa bá tó kúrú kalẹ̀ irú ẹ̀kọ́ mẹ́rin máa tò láti nìkan síbi kan wọ́n ti da ní tí ọmọ mi sẹ́bọ̀ wọ́n ti da ní nìkan ṣé ìlú ni wọ́n àmọ́kọ́ ní yunifásitì ètí ò lè sọ sí i kò lè sọ sí àfi àfi ọlọ́run jọ jẹ́ bẹ́ẹ̀ o àfi tó ẹgbẹ́ àwọn èsù ti gbàjọba ń bẹ̀rẹ̀ àwọn èdè èsù jẹ́ ń bèsù bẹ̀ ẹ̀ ń bèsù mọ̀ tí wọ́n bá ti gbàjọba gbogbo South Africa ńlọ́sẹ̀kù lẹ́yìn bá wọn wà lọ àwọn tó ní kó sùn wọn bẹ̀rù wọn jẹ̀kẹ́ wà lọ kọ́ ẹ wà tó lọ wọn jà wọn lọ lẹ́tọ̀ọ́ àti sàwọn léṣe so ọ̀nà táwọn yẹn gbà ṣiṣẹ́ ọ̀nà tó kọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ ni ọlọ́run kọ́ sùn ìgbà àti ikú bẹ́ẹ̀ wọ̀ ọlọ́ni wà ní ibùdó ní adásọ̀rọ̀ tó mú kẹ́kí mímí ẹ máa ṣe ojú ọ̀nà tó tọ́nu wọn lakọ́dé àdọ́là mi fún jíbìlì láǹkẹ̀dì ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó nù dáàbò. àwọn èèyàn rẹpẹtẹ níjọ ìlú ọjọ́ ní ṣètò ọ̀dì sọ̀rọ̀ ẹ tọ́jú káàkiri sọ́kànnà mbẹ ẹ tọ́ ẹ gbogbo ń pera ẹ̀dá mùsùlùmí ọmọ ọlọ́run sì ti sọ fún wa pé ọ̀rọ̀ ìsìláàmù آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم رجل قالت الأعراب أو لا بغوا وقد آمنا آه أو تلموا من يولد باب قل لم تؤمنوا صفما كأتين إيمان ولكن قولوا أسلمنا إتكاسون تأتي بإسلام إسلام الإسلام يتوقع الله àti mùsùlùmí gidi àti etí ògidì ẹjọ wà bẹ́ẹ̀ àti mùnàfíìgì hàn tọjá pé ìròyìn sọlẹ ní ọkàn wà báyìí kí mọ́sálásí oní ọmọ wá gbogbo lẹ ẹ bá dé apá ìpọ àwọn ọmọ ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ alẹ́ mi gbogbo nbọ bá jí lásìkò ní o tó kásùbà yóò ní <laughs> ọkọ̀ mẹ́sìn lè tiẹ̀ àsìkò tó ha bí aago mẹ́sàn-án bí aago mẹ́wàá ní o tó máa tásùbà <laughs> bàbá bá mẹ́sìn lè lórí lórí ti gba alákọ̀ọ́lọ̀ ọ̀tọ́ yìí láti rẹ̀ lọ́mọ sànù amúṣẹ́wà múná bíbí o. akọrin ìkẹtàléní ogún òun náà ni nípa dínkù Quran àwọn afá sọ̀rọ̀ kan nípa pé.

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك wọ́n ní kò sí wọ̀ bẹ́ẹ̀ so inú kọ káyà kan inú kò ní inú kí ni ọ̀ọ́ká ìtó ti nítumọ̀ títúmọ̀ ẹ̀ ti dúró tẹ́bá wá sọ́ọ̀dì kúrò àgbà tó kéde lẹ̀ pẹ̀lú bí ẹ ṣe tẹ̀tẹ̀ kí mu àyà kọ̀ọ̀kan àyà kọ̀ọ̀kan lórí ìṣesí mẹ́ta ni ìṣesí alákọ̀ọ́kọ́ ó ní pé ètò sepítẹ́ bá dáhùn nìkan yọ ìtumọ̀ rẹ̀ ti pé ẹ ní bùkátà sí nǹkan sáré ẹ ní bùkátà sí nǹkan bọ̀ ó ní wọ́n pè ní àlẹ́ ayé tó ká mọ́ ayé àti ní ìtumọ̀ ẹ̀ ti pé yányá ìkejì ilé ètò sepítẹ́ wọ́n pè ní àlẹ́ ayé tó ká fíà ṣùgbọ́n kì í ṣe ká mọ́ òní pé tẹ ẹ bá mú ònìkan yọ ó ní ìtumọ̀ tó wà ní sílẹ̀mù ṣùgbọ́n ní bùkátà sí ti ń bọ̀ rẹ̀ ni. so ni wọ́n pè ní àdìáyà tó kábíà ìkẹta tẹ ẹ bá dá ònìkan yọ òní mùtùmọ̀ òdìdí wá fún yín tí ọba tí wàá mú ìlú wa mú yín ẹ wà ní kí ẹ ti ké fídíò kẹ ẹ sọ pé àwọn abájọ pé àyà kan ti tó kẹwàá wà pa òun nìkan sóòrò kẹwàá lùdù sí yẹ ìyẹn sùúrù àti wàá ti kẹwàá lẹ ti kí o bí kíni bí múdé ha àmàtà ẹni sùúrù àti wàá mọ ẹ gbẹmọ ẹ ọkẹ náà ní bẹbẹ Ọlọ́run kí ló ní àjẹ náà tọrọ ń ṣe fún àwọn mọmìnì òdòdó àwọn èèyàn kan àjẹ náà tí wọn yọ wà excellent àwọn èèyàn kejì excellence náà ni ṣùgbọ́n excellence jura wọn lọ ẹnu bá ti ṣe excellence yọ excellence àríwó ìdúnṣe fún ajímọ̀gbìn náà ṣùgbọ́n excellence àwọn náà mọ̀ ó jura wọn lọ lọ́lọ́ sọ pé wá mi ń dú níyì máa jannata fábí ayé àlá irọ́ ìdùnnú tó ká tọ́lọ́ ń ṣe látara góòlù àdìgbẹ́tọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá mú lọ́ọ̀kan yìí pẹ̀lú kókó tó dún ìlọ́wọ́ àbẹ̀ dúdú lẹ́ẹ̀ mọ̀ pẹ̀lú ọ̀kan. kéèyàn wá ní géèrè màgídí wà lé wọn látọ̀ọ́lì mọ́tẹ́ hamata Allahu akbar wọ́n sì bá wọn wọ́n <laughs> sì bá wọn. irú ẹ̀ náà ni arahmanirrahim. torí kọ́nà ń bá alihamudulilayi rọ́bìlà alamin aya kàmá ni wọ́n gbé arahamani rahim aya wọ́n yẹ lára kábíyà lójú tọ́ ẹ ẹ bá pè kábíyà ó ṣe kí ni o ó jẹ́ pé ó ní ètí ń bọ̀ ó ní bùkátà sí ẹ wàá lè jẹ́ kí òun nìkan só lẹ́wàá lẹ́yìn ní àyà so bọ́lọ̀ òun nìyẹn so àwọn tí wọ́n ti tààrọ̀ wé tòótọ́ ní pé ọlọ́run fún wa ní ẹ̀sà ń bẹ̀ o tó bá ṣe wù wá la jẹ́ kó kù sí ṣùgbọ́n ká má wàá kúrúkúrú débi wípé mo dé ni ìlàwọ̀ àwọn ṣe kí ni o láwọn fi ṣe òdìdí àyà tí a fi ẹ̀ a sọ̀rọ̀ wọn bá ti agbọ́ ẹ̀kọ́ náà jẹ́ pé ó wúlò fún wa o ọ̀la àti tòlú ọ̀la àná rẹ̀ kí wọ́n ṣe àjọ àtàǹtì káwá bá ilẹ̀ lórí ìṣà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما اعطيت وقنا إنه من آياته مولى عليه اللهم اجعل القرآن ربيع قلوبنا بل صدورنا